سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا وبئس ما يشترون أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه ولا تكتمونه فنبذوه وراء واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún ọba Allah subhanahu wa ta'ala tó kádàrá ká tó lè pàdé lásìkò yìí lórí ìgbéyàwó ọ̀rọ̀ ọba dẹ́dà eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí ànábọ̀wá Muhammad kí àtọ̀lọ̀ ọlọ́pọ̀ máa bá eléyìí tó jẹ́ pé òun ló fi ń lóore jùlọ nínú ọ̀rọ̀ téèyàn máa gbọ́ sétí òun ló fi ń lóore jùlọ nínú téèyàn máa fẹnu ẹ̀ ká òun ló fi ń lóore jùlọ nínú téèyàn máa fi súnmọ́ bá bẹ́ẹ̀dà abẹ́nú àrùn rẹ̀ ọlọ́run bó ṣe tóbi ìtọ́rọ̀ rẹ títóbi ọ̀rọ̀ rẹ ó jẹ́ dèdè ọlá tọ́ni lórí àwọn ẹ̀dá rẹ wá wọlá bẹ́ẹ̀ àpadà sí abúlé àpadà sí ìgbà tí máa kẹ́yìn tí òun ní gbọ́n tí ò ní kà bèlè pé ó tẹ̀lé mẹ́jọ sẹ̀lẹ̀ sí wọ́ọ́rọ́ à ń bẹ̀ à ń tọrọ àlékún kẹ́ fàdébọ̀ Muhammad ẹni tí ọlọ́run lòun sábà bí láti ṣàlàyé ọ̀rọ̀ yìí àti láti mú déńtìgbọ̀ ẹ̀dá lápapọ̀ ìkẹ́ náà mẹ́jọ mọ́ lórí ẹ̀ lórí àwọn sàhábà àwọn ọmọ àwọn ẹbí àwọn tí wọ́n tẹ̀lé lójúbọ̀nà dáadáa títí táwọn náà fi rí gbọ́ tá a fi rí tẹ̀lé abẹnú àrùn rẹ̀ ọlọ́run àwọn àrọ́mọdọ́mọ ẹnì kọ̀ọ̀kan wa náà mọ̀ yọ̀ wọ́n kó nù níbi tí a bá tafsiri súrátù Ali Imran yẹn ni a ti gbé aṣọ lẹ́nu lánàá aya one hundred eighty six ntàlá sọ bẹ́ẹ̀ òun náà ní kò sóríṣiríṣi ọ̀nà tóun ò lè gbà mú àdánwò wá bá ẹrú sí òun ìlú ti dúró lánàá kò sóríṣiríṣi ọ̀nà tóun lè gbà mú àdánwò wá bá ẹrú sí òun tó bá fàdánwò kan káfìrí sádánwò lápè tí máa dán káfìrí wò ó dánwò ó ń jìyà díẹ̀ díẹ̀ látàrí ẹni yóò jẹ̀ túbá mo rò bá nọ yé so a lè fi àdánwò tó bá mú kan irúsìn rẹ̀ a lè fi wéyìí tó bá fi wọn káfíọ̀ ó fẹ́ kí káfíìn bóyá yóò jẹ́ túbá ń tẹ̀ àbí yóò padà tàbí ó fẹ́ kí wọ́n máa jìyẹ díẹ̀ díẹ̀ lọ lẹ́yìn ilé wa sọ wípé làhùn hìzì yóò ń filẹ̀ àyà ti dùnìyà wọ́n máa ní ìyà ìyẹpẹrẹ láyé yóò ní wà láhùn filẹ̀ àṣìwọ́n ti àrùn àwọn yìí tó bá wá di dọ́ọ̀nà kìyàmà wọ́n wá jẹ́ èyí tó tóbi ju táyé lọ mọ́sọ̀rọ̀ wà bí ọlọ́run zòyìn yìí pé tabaradàwọ̀ kan lára wa lára ẹni tó súnmọ́ wa ẹ má jà á rí pé ọba aláìyẹ pẹrẹ rẹ̀ àbí kò nífẹ̀ẹ́ rẹ̀ ìyẹn kọ́ o ó fẹ́ wò ṣé ó dúró àbí òbí dúró ṣé ó ṣe sùúrù àbí òbí ṣe sùúrù ọlọ́run apá àsìkò àfihàn Allah subhanahu wa ta'ala àdánwò tí wọ́n tú àṣírí ìgbàgbọ́ ẹni mọ́ṣáṣánú fún wa lórí ẹ̀ ọlá ìpín méjì ọlọ́run ọlá gbogbo ìtọ́wò lè kàn wá ló tí wọ́n fi bẹ níwòsàn wálẹ̀sàn lórí ẹ̀ ọlá ìpín méjì lẹ́yìn ìgbà tí aláàparí ọ̀rọ̀ yẹn ló wá mẹ́nu bà àwọn alòkìtàb tọ́lọ̀ ní àdánwò máa pákan bẹ́ẹ̀ dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run àtàwa náà ó wá nínú àdánwò tí wọ́n jẹ́ ẹjọ́ òtún sàlàyé kan fún wa. wà á in akhadha Allahu mithaqa alladhina utul kitaba latubayyinunnahu latubayyinunnahu lin الناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون وإذ أخذ الله ميثاقا nígbà tí Allah subhanahu wa ta'ala akhadha nígbà tó bá mú kí ló ìyẹn ni pé tọ́ba aláàbá fẹ́ sọ̀rọ̀ alẹ́ kìtàr àwọn tọrọ mi ò sójú dání anabi wa Muhammad yóò wá lo wà ídí nígbà tí akàbọ̀wọ́ọ̀rù tí Allah subhanahu wa ta'ala tó pàdé ńlọ́wọ́ wọn àwọn wo ni alẹ́bíra utul kìtàr àwọn tá a fún ní tíra àfitìra ránṣẹ́ sí wọn nípasẹ̀ ànábì tá wọn tíra tó bá ti fi ránṣẹ́ sí ànábì àlè ẹ̀dá mọ̀ pé àlùmọ́ ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí ọba náà wọ́n máa ń dúró wọn wípé tó ń fìdí ẹ̀ múlẹ̀ tó bá jẹ́ pàdé náà fi kọ̀nfàmù wípé àwọn tíra kan wá ṣáájú òun wáyé táwọn alùkìtàbí tó lọ wọ́n bá ti ń kan sọ pé alùkìtàbí ó yẹ káà náà wọ́n ronú pé yàtọ̀ sí tíra tiwọn ǹjẹ́ tíra míì wà tó ṣáájú tíra tiwọn lẹ́yìn mọ́jàmú kí láti ìyẹn ní àtàwọn onímọ̀ṣẹ̀kọ́ láyé níta fàdánwò anábì musa alayhi salam sáńtẹ̀lé wa àti májàmú tuntun májàmú tuntun ní kíni o Injil èyí tá a fún ta ni wa Isa alayhi salam ìbéèrè tó yẹ ká bí wọ́n ní wípé májàmú wo tíra wo ná fún Abrahamu sẹ́wọ̀n fún níwèé. bàbá àgbà yìí kí wọ́n fọ́ abrahamu níwèé kí ló wà nínú ìwé abrahamu ṣé musa sọ pé tí ń bẹ nínú ìwé abrahamu si ba bá sọ̀rọ̀ ṣe ọlọ́run ṣáájú abrahamu ìjáwọ̀ ànábì ọlọ́run kan ṣáájú rẹ̀ nuhu alayhi salam tó tiẹ̀ sọ́dọ̀ ní tíra hudu tira. salam sọ́dọ̀ ní tíra sọ́ọ́lì alayhi bàbá wa ní tíra ká wá sọ pé lẹ́yìn tíra tí tíra kan tó wá wá lẹ́yìn rẹ̀ ẹ wá sọ pé bóòlù ṣe rí rárá o torí pé tíra kan ti ṣáájú rẹ̀ ọba aláàánú fi gbólóhùn yẹn ń pè bọ́lá kíyèsí ni bíbèsè bí tíra wà lọ́wọ́ yẹn sì nínú ipa rẹ̀ eléyìí náà kílómítà ẹgbẹ́ máa jà níyàn yóò wá pè wọ́n kí ni alẹ́ bíi nà àwọn tó ṣe pé umutuli kitab wọ́n fún wọn tíra ṣáájú tèmi àdéhùn tó lọ́ ń gbà lọ́dọ̀ wọn ó ní wípé látùbà yìnyín náwùlé nọ́ọ̀sì hàbí àmàlẹ́tún aláàrúnmíkì kúlù rasul eléyìí ni àdéhùn àmàlà tí ń bẹ lọ́rùn gbogbo àwọn wo ni àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run nìkan kọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run kíláà lóore látùbà yìnyín náwùlé nọ́ọ̀sì tíra tí mo gbé fún yín o mi ò ní ẹ máa gbé kọ́lé o mi ì ní ẹ máa fi ṣòwò o mi ì ní ẹ máa fi ṣàdúrà o tóró báwa náà wí kí ló dé ká fi ṣe látùbà yìnyín náà wùlé nọ́ọ̀sì ẹ máa ṣàlàyé tí bẹ́ẹ̀nu rẹ̀ báwọn ló fáwọn èèyàn hábi ìsábàbò nùdúró kitab eléyìí ni ìdí pàtàkì tí Allah subhanahu wa ta'ala tó máa ń torí àṣekí ni o sọtíra kalẹ̀ kí ni wọ́n máa ṣàlàyé wọ́n máa ṣàlàyé àwọn ìdájọ́ tí ń bẹ níbo tí ń bẹ nínú ọ̀rọ̀ tíra ta fún wa ìyẹn pé tí mo sọ fáwọn ẹrú mi nì ẹ má ṣe oúnjẹ rẹ ẹ sì rí pé ẹ ṣàlàyé ẹ. ajẹ́ pé àṣetọ́ba aláàpá wọn ni pé lítùbá yìnyín náà wùlé nọ́ọ̀sì láti lè ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn. wọ́n ẹ̀ ẹ́ tẹ́ fún gbogbo òfin tó bá wà nù rẹ̀ ọ̀rọ̀ tí mo bá sọ ẹ gbọ́dọ̀ fi pamọ́ òbẹ́ ẹ̀rọ abìnrin lórí ẹ̀ wà látẹ̀tùmù náà ẹ gbọ́dọ̀ fi pamọ́ ẹ gbọ́dọ̀ fọwọ́ bò ó gbèlé pẹ́tẹ̀ wá fẹ́ fọ̀rọ̀ mí chéńjì rẹ̀ instantly kí wọ́n wá ṣe ntọ́rọ̀ ń pa wọ́n láṣẹ pé ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ẹ ó ní láàyè kan àlùkùránì sọ pé wà á ń zàlà wà á ń zàlù nàlùkùránì wà á ń zàlù kìtàbà lítùbà náà wùlé nàá ọlọ́run sọ àlùkùránì kalẹ̀ fúnra ànábì láti lè ṣàlàyé rẹ̀ hàn ó fáwọn èèyàn bó ṣe sọ fáwọn tó ṣáájú kẹ́yìn náà lè ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn wàlá tàkìtò múnà ọ̀rọ̀ náà jí pamọ́ o àkàbẹ̀ náà ń bọ̀ láṣẹ láyè ṣàlàyé rẹ̀ torí pé àbá fẹ́ ṣàlàyé rẹ̀ fún ọpọlọ wọn ò dọ́gba àwo kí bọ́ọ̀lù àṣẹ lè ṣàlàyé rẹ̀ tí wọ́n lè kí ni tí wọ́n sì lè gbọ́ yé wàlá tẹ̀tùmù náà tọ́ba bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lórí ẹ̀gbọ́dọ̀ fi pamọ́. fanaba fúru àwọn afúrúhìn. instead tó yẹ kí wọ́n ṣàlàyé rẹ̀ wọn ò ṣe o kí ni wọ́n ṣe fanaba fúru wọn fi ilẹ̀ rẹ̀ bọ́dọ̀ wọn fi sí wọ̀rọ̀ àfúrúhìn wọn gbé sẹ́yìn wọn. gbogbo ara máa tẹ́lá gbẹ́rù léèyàn lọ́wọ́ ẹrù tó gbé lọ́wọ́ báyìí tó wá ṣe kí ni kò ká sínú kò tó wá kà sí tó bá tiẹ̀ fi sẹ́yìn sẹ́nu pé tó bá yá ó lè padà lọ gbé ìyàwó tí wọ́n tẹ̀ gbélé mi lọ́wọ́ òkè ló wà nù rẹ̀ náà kí n tiẹ̀ tó wò wọ́n wá fi yẹn ṣe kí náà tó wá ṣe pẹ̀lú rẹ̀. wàṣàrọ̀ bí ní ìfàmàlà òun kọ́ nìyà. wọ́n tún wá tà á wọ́n tà á pẹ̀lú kí ni o sábà nà ń nìyà owó kan tó kéré ni wọ́n tà wọ́n tà ọ̀rọ̀ lọ. ṣẹ̀rìbá dáwọ́ di mélòó wọn ò ṣàlàyé wọ́n fi paná wọ́n gbé sẹ́yìn wọ́n tà á pẹ̀lú owó tó kéré bìtì sọ́dọ̀ náà kọ̀ yíyà ọba aláàní. fàbí sábà ṣàrù. Ah, ó burú nínú nǹkan tí wọ́n tà lọ́dà sẹ́nu tá a máa dànù. Báyà yìí ló ti di bá ṣe rí yìí, ẹ̀kọ́ tó wà ń bẹ̀ pọ̀ díẹ̀. Ìyẹn ni pé àwọn sọ àwọn alùkìtà wọ́n jàǹbá àwọn àlèhùnmọ̀ wọn látara pé kí ni ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ fún wọn gbogbo ẹ̀kọ́ ni wọ́n ṣe kí ni o ni wọ́n sọ fáwọn èèyàn ọ̀rọ̀ tó wà ní báyìí wọn ò sọ tọ́ba yìí lè sọ báyìí wọn ti dé bàbá wọn lọ́wọ́ wọn ò ní fòdodo rẹ̀ hàn àwọn tó ń tẹ̀lé wọn tọ́ba fẹ́ tẹ̀ ẹ bá lọ ilé ìjọsìn ẹnu wọn bá àyà méjì tó bá fẹ́ lò nìkan sọ ní ó ṣe kí ni o ìyẹn ní òjò rọrùn káwọn ẹni tó lábẹ́ ìbò parí tó parí báwa ṣe rákúrá ní parí tó parí torí tá bá ṣàlàyé fún lẹ́ni parí tó sí ni tó parí yóò lè mọ̀ pé ibi tó lè yí wà ní bẹ́ẹ̀ bá káyà kan ní ìsìn kò lè lò sẹ́jú méjì tá a fi sọ yí pé ibi tó wà ní. bẹ́ẹ̀ kò ṣeé ṣe pẹ̀lú tíra tó wà lọ́wọ́ torí pé gbogbo ẹ̀kọ́ ni wọ́n máa ṣàlàyé ó ní ní tẹ́lẹ̀ dé kódà bẹ́ẹ̀ lọ stop theology tó bá jáde stop theology ó tún ní ibi tí kiri tí ó lè tó mìíràn Green àfihàn ọlọ́wọ́ wọ̀rọ̀ à Abdulrahim Green ó wà lórí social media Christian ni before ọlọ́ tó sànù rẹ̀ kó tó fi ẹ̀sìn hàn ó wá di àgbà lónìí Green yẹn ni ò yọ kúrò káfíńyọ̀ mẹ́tẹ́ ẹ má gbà pé èmi náà àdìjọ wà nínú ni. ó wá sọ̀rọ̀ rẹ̀ wíkẹ́ ní Abdulrahim Green nínú tó ṣàlàyé ó ní bàbá wọn school and school of theology ìyẹn ń ṣe Nàìjíríà o ní Britain àwọn tí wọ́n dá iye kan òun máa ń gbé tírà àwọn dẹ̀ lọ wá the real original text tí wọ́n fi kọ báyìí gàngàn tí ì ṣe èbò àwọn kà á àwọn dáwọn àyè kan tí ò yé àwọn tí wọ́n ròyìn arákùnrin kan wípé ẹnìkan bọ̀ yóò ní ròyìn kan tí wọ́n pè ní the comforter sẹ́tì yẹ kí wọ́n pè the comforter olóńgbò òun wá dààmú gan ń pàtó ọlọ́run dẹ̀ ṣe àwọn náà ni wọ́n ṣe oríṣẹ́ òun wá gbé tíra yẹn òun jù sínú kọ̀mpútà kọ̀mpútà dẹ̀ lè translate a series of words of language tó bá ti wá débẹ̀ tó bá ti gbé consort abẹ́ rẹ̀ báyìí abẹ́ wọ́ọ̀dì yẹn òun wá ní kó tú wọ́ọ̀dì yẹn comforter nígbà tí ó tú wọ́ọ̀dì yẹn ṣe déédéé wọ́n mú bàṣírọ̀ bí rasulẹ̀ yá tí bímbà ìsìnkú ahmed kọ́sọ̀ wá bíríkì lórí ẹ̀ pé lórí ẹ̀ náà ni pé this is a comforter. Ah. ah òun wá lọ gbé wá ọ̀kan nínú àgbà tó ti dirẹ̀ nínú àgbà fa pálí nígbà ẹ̀yìn ti pẹ́ ní eré ẹ ti darúgbó dọ̀kúdọ̀ fún lórí ẹ̀ ọ̀rọ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ ó nígbà tí ó tiẹ̀ tó wá wàhálà òde òun wá bá tí yọ̀rù kí. òun wá ní bàbá ọ̀rọ̀ yẹn dákọ́kọ́ yanjú rẹ̀ bàbá ní sórí ọ̀rọ̀ tó rí yẹn àwọn náà rí i àmọ́ kò ṣeé ṣe kí ni o kò ṣeé sọ ọ́ ta so fún di eléyìí ọ̀rọ̀ àmọ́ mánéèjì rẹ̀ lọ ni bàbá ẹ̀ ṣe ṣàlàyé fún ẹ̀ lórí sọ̀rí pé mi ti dàgbà mo ní kí n ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti rẹ́ mi ọ̀dọ́ kí ni o ọ̀dọ́ ni ẹ wọ́n bá ń fẹ́ pa ọ́ àbí wọ́n fi tínà rẹ ọ̀rọ̀ ara kí ni sáà tẹ́lẹ̀ o bá síra tèmi báyìí kí ni máa jẹ kí ló máa mu wàṣítàrọ̀ òbí yìí sámẹ̀rẹ̀ kọ̀lìlá. tó ti yẹ wọ́n tà á wọ́n fi gbá ọ̀rọ̀ ayé kí ló wọ́n máa jẹ gbogbo onílé tó kọ́ fóònù yìí bomi kó o ti bẹ̀rẹ̀. sọ̀rọ̀ pé wàhálà wà báwo lọ̀rọ̀ tiwa náà ṣe rí dàbá yìí nígbà tí a bá rí òdodo nínú ọ̀rọ̀ Ọlọ́run táwọn èèyàn ṣe kí ni tí wọ́n ń fọwọ́ bò ó ẹ́ àwọn ọ̀gọ̀rọ̀ nú àwọn afikéwú jẹun wọ́n máa sọ wípé wọ́n ní kàkà kùránì òfin kásì má lówó kékeré owó ńlá ni ṣe kí ni ni ẹ mú wa sójú ọmọ ra wọn. àjẹpẹ́ wọ́n ń yí ọ̀rọ̀ ọba dẹ́dà ní àtòrí bòdì ó ní ẹ má ẹ̀yin wá lẹ́yìn ó tiẹ̀ tún ta kódà owó tó pọ̀ lẹ́sìn kí ni lẹ́gbàá lórí ẹ̀ à ń ta alukur'an bó ṣe wọlé pọ̀ tó tó bá wá pọ̀ tá àrùkọ́ wọn tó ga ni owó yẹn tí o tó ga ó yẹ pẹ́ ibi tí mi yẹ pẹ̀rẹ̀ láyé lọ làwọn olùmọ́mọ́ sọ fún wa pé tá bá ní ká ka kùránì ká wá lórí ẹ̀ kò lè gbà torí pé torí owó la ṣe kí ni o la fi gbà á wàlẹ̀ ìbáàdàtù láyọ̀ kùnà ìlú àlèlà ń tá sì pè ní ìjọsìn a gbọ́dọ̀ ṣe torí tani torí tàwa nìkan ṣoṣo ní òdùn gbà mo kó kíá a gbọ́dọ̀ wá fi àṣẹ kankan ọ̀rọ̀ kan pamọ́ nù rẹ̀ a ní tèyà wá gbogbo ọ̀nà wọn là á gbà sọ fáwọn ẹ̀ tó ṣe kíá wàṣítàrọ̀ òbí yìí sàmẹ̀nà kọ̀lí ilá fàbí sàmẹ̀rẹ̀ ṣàrò ó burú nù táwọn tàná ṣe ẹ̀yin náà ẹ̀ jọ ìwọ̀n o ṣe bí wọn جاء من حديث الذي جاء من طرق متعددة لọ́nà tó pọ̀ wá wọn náà lẹ́bi sọ wípé mọ̀nsúìlà àmì ìlmí gbogbo ẹni tí wọ́n bá bi léèrè nípa ìmọ̀ kan wọ́n bi léèrè nípa kan fákà ó wá pa ìmọ̀ yẹn ó ti kiri ó fọwọ́ bò ó náà yẹ fi ẹgbàá. ọkùnrin náà ni wọ́n fi fàájọ́ àlùkìyàmà pé wọ́n bí ẹni béèrè ọwọ́ àtòrí ìfẹ́nu tọ́jẹ pé à eléyìí ò ní já jẹun mẹ́ni o àwọn ọ̀nà tá ń gbà jẹun ni wọ́n fi kí ni ni wọ́n fẹ́ dì í àwọn agbèyàn léèrè nípa àmà wọ́n ṣe kí ni ó wá fọwọ́ bò ó pẹ́ lẹ́lẹ́ pé à eléyìí bá wa níbi ojú ọjà wa lẹ́fẹ́ máa lọ ẹ má lọ ọbẹ̀ tó a gbọ́dọ̀ sọ́ra dáadáa lórí ẹ̀ ntẹ́yìn ò bá sì mọ̀ èyàn ó ṣe kí ni èyàn kì í sọ. أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة أولئك اشتروا الضلالة بالهدى àwọn làwọn tí wọ́n ta ojú ọ̀nà mọ̀ wọ́n sì kíkókè wọ́n ta ojú ọ̀nà mọ̀ wọ́n fi ra nù. فما أصبرهم على النار وما أصبرهم على النار آه ẹ̀wọ̀wọ́ burú jáì sùúrù tí wọ́n ṣe nínú náà. ذلك بأن الله نزل الكتاب بالحق. torí pé Allah subhanahu wa ta'ala نزل الكتاب بالحق. ó sọ al kalẹ̀ pẹ̀lú òdodo kò sí nǹkan tó fi pamọ́ fún wa ń bẹ̀. eléyìí ni ó máa jẹ́ sọ̀rọ̀ ọ̀rùn ká sọ wípé ọlọ́run bá aláàsọ òfin fún ànẹ́bì kó wá pamọ́ kò fẹ́ sọ fún wa ó la máa ń sọ fáwọn èèyàn tá a bá fẹ́ ṣèjọsìn kan ẹ má jà sọ wípé àfa kan ló padà wá rí báyìí tá a bá sọ pé àfa kan ló padà rí a jẹ́ wípé ànẹ́bì fi kí ni ó fi ṣẹ́ pamọ́ ó kàtánà rẹ̀ náà ẹ̀tọ́ rí kọ̀ọ̀kan tó jẹ́ òun ló wá dáa jùlọ àfa kan ló wá sí kí o ló wá discover rẹ̀ ìtumọ̀ ẹ̀ pé ànábì ṣe kí ni o ó fi pamọ́ kò mú sẹ́yìn pé nìyẹn kò lè mú débò kò mú débò ńgó tó a gbọ́dọ̀ sọ́ra lórí ẹ̀ ọba aláàánú torí ìdí eléyìí. wà iná lẹ́mí náà tánà fún òfin kìtàbí náà fi ṣùpọ́ọ̀pì ń báyìí. ó fún àwọn ẹ̀fẹ́ bá kiri tó bá ti ń ṣèyàpá lórí ọ̀rọ̀ ọlọ́run làfi ṣùpọ́ọ̀pì ń báyìí níbi àánú tó jì ní wọ́n ń bẹ lórí ẹ̀ lápadà. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم لا تحسبن الذين أما ما رو لا نبي ما رو ما كمسي nínú àwọn tó fẹ́ kàwé sí àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ àwọn wọn ni alladina yafrahuna bima ataw àwọn tí wọ́n dunnú pẹ̀lú tí wọ́n mú wá inú wọn dùn pẹ̀lú tí wọ́n mú wá àmọ́ ń tẹ́ fẹ́ ni wípé wọ́n ń fẹ́ káwọn èèyàn ó máa yin àwọn bìmá lọ́bíyá fàálù pẹ̀lú tí wọ́n ò ṣe eléyìí ló burú jù tẹ́lẹ̀ ò ṣe ó ṣe kí ni ó fẹ́ káyìn lórí ẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn tó fún wọn lọ bí anábọ̀ Muhammad ìké àtọ̀lọ́ ọlọ́run kó máa bá sàálà ọmọ nàbí yọ àǹṣẹ̀yìn anábì ló kọ́kọ́ bí wọ́n nípa nǹkan kan fàkàtà mú ìyá wọn wá ti pamọ́ wà á parú ìwúrẹ́ yìí ọ̀tọ̀ ní tàbí bí wọn ọ̀tọ̀ ní tí wọ́n sọ fún ànábì ọ̀kọ́rọ̀ ju kọ́dà arọ̀wọ̀rọ̀ ànáwọ̀ kọ́dà àkàbàrú òbí máa sá ara hùn ànìhùn wọ́n padà mọ̀ báwọn kan ti padà sọ tí bẹ́ẹ̀ tó dòdòdò fún wọn. àlùkòrán ni pẹ̀lú pé yẹ kí wọ́n sọ tí wọ́n sọ wọ́n sábà wọ́n bá fẹ́ máa dunnú pẹ̀lú fẹ́fipá náà ọ̀tọ̀ ní tí wọ́n sọ o wọ́n fẹ́ máa dunnú lórí tí wọ́n ṣe wọ́n fẹ́ káwọn èèyàn yìn wọ́n lórí tí wọ́n ṣe ìyẹn lọ́pàá tó jẹ́ wípé ẹni tí ò ṣe dáadáa kì í yìn ẹni tó bá jẹ́ pòun ló lẹ́tọ̀ọ́ sórí yìn láti kíni láàmú yìn ìyàwó ní àtúnà sọ́ra àrùn kìtà wọ́n fẹ́ ká yìn àwọn lórí tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ó dẹ̀ léwu òun tẹ́yìn ò ṣe ó ṣe kíni o ó fẹ́ máa ṣe àwọn aláwọ̀ mùnàfíkì náà fi ṣe bẹ́ẹ̀ dáńdẹ́bí sallallahu alaihi wasallam tó bá pè wọ́n pé ọlọ́run ní ajáde lóògùn wọ́n fún ànábì náà skills pé ó dákun àwọn máa wá tiẹ̀ kéré ẹ̀ẹ́n mo ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni ẹ̀ẹ́n kò sí nǹkan àjà tí ń gbé lọ ni báńdẹ́bí wá fún wọn yọ̀ǹda tó bá wá dé àwọn ni wọ́n kọ́kọ́ wá bá ànábì pé àmọ́bìnú ah, àbá wá tẹ̀lé ọ ah, àwọn náà fẹ́ kẹ́yìn àwọn pẹ̀lú àwọn wo àwọn tí wọ́n lọ sókun ọlọ́wà ní fàlàtà sàbànàhùn bí mafazati minal adad fàlàtà sàbànàhùn bí mafazati minal adad. ìrọ̀ àbẹ̀wò Muhammad ìrọ̀ àkẹ́mi fàlàyà sàbànàhùn wọ́n rò wọ́n sí wọ́n rò ní pé àbáwọn lè là nínú ìyàpò lè là. wàlámùn àdábùn àní. ìyá ẹlẹ́gbẹ̀ẹ́ òun ní ọmọ ẹ̀jẹ̀ tiwọn gbogbo ẹni tí máa ń fẹ́ káyìn òun lórí tí ó ṣe torí wípé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ló ṣe kí ni o ló fẹ́ gbà. ولله ملك السماوات والأرض والله على àyíká èèyàn ṣe nǹkan àbí kò ṣe ẹni tí kápá kí nǹkan ṣe ẹni tó wà lọ́wọ́ ẹ̀ta ni Allah lórí sọ pé wà lè láì múlù kò samawati wal ard. Allah subhanahu wa ta'ala ó máa ń yára sọ̀rọ̀ ìpúpọ̀ ọ̀rọ̀ al-Qur'an láti jó yíwa wípé ọlá sánmà ọlá alẹ̀ ọwọ́ tadọ́wà ọwọ́ wọn. lìláì láàmù yẹn wọ́n pè láàmù tẹ̀lẹ́k láàmù ownership pé èmi ni mo ní múlíkù sàmáwá ti wọ̀l ọ́ọ̀dì ọlá sọ́nà àtìlẹ̀ àbí kápẹ́ ní ìkápá sọ́nà àti kíni àtìlẹ̀ kì í ṣèkápá sọ́nà nìkan àtìlẹ̀ o àti gbogbo tí gbẹ́nu rẹ̀ àti tí bẹ lára fún méjèèjì. wọ́n wọ ọ̀rùn ayé kùnì ṣé ìhun pọ̀lì. Allah subhanahu wa ta'ala ala kulli kò dá nǹkan kan nípa àríwọ̀n kan bá a sì máa tún àlá kò lè ṣe é lórí gbogbo nǹkan ìkápá rẹ̀ bẹ́ẹ̀ a máa tún sí pé àlá kò lè ṣe é kọ̀dí rẹ̀ kọ́ọ̀dì òun àlá kò lè ṣe é kò sẹ́yìn tó tì ń bẹ̀ tí ò ní kíni tí ò lọ torí pọ̀ nìkan náà lórí ẹni pé ṣé ìtàn ló sọ gbogbo anything whatever you may think of pé ṣé pàtàkì ẹni tí pàrẹ̀ kàtà ní o. ọmọ ọmọnìyàn ní òká gbogbo nǹkan ó lè je dókítọ̀ tó lè lanú èèyàn tó lè ṣe bó ṣe fẹ́ àbí àmọ́ lẹ́yìn eléyìí kò lè ṣe mí títáyà mọ́tò rẹ̀ bá bẹ́ yóò lọ́wọ́ yóò kà gbéra ebi lè pa òjò lè máa ni o táyà nípa kódà bí ti pààyàn pààyàn wọn ò bí bá kó mú abẹ́rẹ́ kan àbí kó mú níjù kó ló ń fẹ́ yọ tó wà lára bó lára táyà yóò yàbọ̀ wa rẹ̀ ìjẹ́ ojú tẹ̀ ní débẹ̀. àmọ́ Allah subhanahu wa ta'ala kò dá nǹkan kan lórí ilẹ̀ kípa yóò ṣe kíni. òun ló fà á ń du àwọn màsúù àdúrà tó tẹlẹ̀ tọ́gbà lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam tó dẹ́ wípé àdúrà yẹn atamátàsẹ́ni tá a máa fi rántí ọba náà òun náà ní pé kí ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. bẹ́ẹ̀ bá ilé wí ó fi tì sọ́dọ̀ ẹni tó nínú sáàbà tó tẹ́ bá yin ọlọ́rọ̀ orí yóò wà wú ọlọ́rẹ̀ jazaakumullahu khair ọlọ́rẹ̀ orí yóò sọ kí òní ó wù ú ó wà lè yóò wá gbé nǹkan jáde ń dárò kó lè gbèrò àgbè jáde tẹ́ bá ṣiṣẹ́ fún náà ó lè wọ́n wù lórí àmọ́ yẹn yìí tẹ́ bá ti kó lẹ́yìn yẹn sọ́wọ́ ọba dẹ́dà ọba dẹ́dà ni a ah, tílẹ̀ ìjọ́nà ó fi sú tóòrùn bá yọ tí òòrùn yóò fi wọ̀ padà mi ní jẹ́gbẹ́ kó ṣiṣẹ́ lára rẹ̀ tẹ́yìn bá lè wí mẹ́wò tó bá wí mẹ́wàá tó bá wá gbìyànjú tó bá yí wí ọgọ́rùn-ún aláwo ni màá ní kí àmàlẹ́kà kọ wípé ó gbọ́kàn lọ́rùn ọgọ́rùn ọmọ ànábì Ismail màá tún lè rí ọkọ fún wípé ó ẹpa àṣìṣe rẹ̀ ọgọ́rùn rẹ̀ ẹfun lágbèéga ọgọ́rùn torí bó wí la ilaha illallah wahdahu la sharika láhùn múlùkù wà láhùn làhámù wà ó wà láhùn. nígbà tó sọ̀rọ̀ yìí ó wá fẹ́ mọ rẹ̀ fún wa. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله سبحانه وتعالى tó bá ń ròyìn ààrẹ ó wá mọ̀ lè tètè a lè mọ pàápàá bọ́ọ̀lù ṣe tó yóò wá dá wa padà wá sílẹ̀ ìyẹn ni pé yóò fẹ́ ká padà wá sí lẹ́wù ọpọlọ wa yóò wá ní ẹ jẹ́ kí n júwe bágbára mi ṣe tó kọ̀dírù tí mo sọ yẹn ní júwe rẹ̀ fún mi yóò wá ní ó ní ìnà dájúdájú fi xálíkì sàmà wáàtì wà lám tẹ́ ẹ bá lọ jòkó tẹ́ ẹ ronú látara dídá sánmà àtìlẹ̀ tẹ́ bá lọ ronú bó ló ṣe rí bàtẹ́rì àwọn ni wọ́n lò pop cement ní àbí natural cement material wo lọ́ba adára fi hun sánmà tó fi rí tí ò wá expire ǹjọ́ tó ti dá kò expire ilé tá bàbá kọ́ ká tó bí wa àti ìdáwó sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ wá ní ká lọ gbẹ́bẹ̀ wọ́n máa ṣe pèlè ni pé ọmọ rẹ̀ ló máa gbẹ́rù rẹ̀ gbèsè ìrìpọ̀ ti di ilé àràpà tẹ́ ò bá kọ́lé lónìí sìn yóò fún yín ní durability life span ẹ̀ pé ó lè lo báyìí tó bá ti lè pẹ́ ìgbàgbé rẹ̀ àwọn gámà wọlé fúnra wọn sáré ọ̀rẹ́ dà wọn wọlé fún rẹ̀ yóò ní tó bá ti dé báyìí wọ́n sì dáwọ́ ilé bẹ́ẹ̀ yẹn lò jọ́ta lọ mọ́kàgbẹ̀yìn wọ́n pe bọ́lá ìdíkẹ́rì sọ̀fà àwa débẹ̀ wọ́n wá ní kẹ́tó padà dé next o wọ́n á wọ́n bá làjì yẹn o ilé tó dá láì tí ń gbé ọ̀sẹ̀ lójú tàwa mo ní àdúrà tiẹ̀ lé bá wa dì í kábọ̀ ẹgbẹ́ lọ nàìjíríà wọ́n tó bá bẹ̀rẹ̀ nàìjíríà wọ́n lọ́sẹ̀ bẹ̀rẹ̀ nílò ni báyà bẹ́ẹ̀ ló ti ń lo pátì wọ́n lọ́mọ nàìjíríà wà á rẹ̀ ó gírèjì kan ẹ̀mẹ́jọ ká jìnnà jù pọ̀. Allah subhanahu wa ta'ala ó ní sẹ́ẹ̀ wò ni ìjọba ti ń tẹ̀lé kò rí rí. Inna fi khalqi samawati. Lára dídá sọ́mà wal ardi àtilẹ̀ la ayatin àmì pọ̀ bẹ́ẹ̀ ò tẹ́ bá lè wò dáadáa o. Àmì wo ni à ń sọ̀rọ̀ lójú bàbá níjọ́ kan. mo láwọn ilẹ̀ kan wà tó mi jáde lórí ẹ̀ wọ́n lè sọ ọdún tí ń bẹ lábẹ́ rẹ̀ yẹn fún wa bàbá mi rí báyìí mo ní yẹ̀sì nínú àkọ́jẹ́ ọlọ́jì lé mi alhamdulilayi wọ́n kàn fún wípé tó ní bá jáde lórí wo lórí rẹ̀ irú kọ́lọ̀ tó ní ẹ jáde wọ́n lè sọ àpáta wo ló ń bẹnu ẹ̀ ibẹ̀ náà ti jẹ́ pé àpáta wọn ẹlẹ́ẹ̀kejì bàbá wa mú àpáta lórí ẹ̀ bàbá mú àpáta bàbá ní kẹfọ́lẹ̀ bàbá mú àpáta jáde ń bẹ̀ wọ́n lè sọrú dẹ́ẹ̀tì omi tó wà ń bẹ̀ pé tẹ́ ẹ bá lọ báyìí ẹ̀rọ omi ń bì báyìí tẹ́ ẹ bá lọ báyìí omi báyìí lẹ́yìn ń bì ọba aláàfin tẹ́ ẹ bá wò pátápátá ilmu jòlòjíyà nìyẹn o láàyàtì àmì ní ìsísáìn àmọ́ ò kì í ṣe fún gbogbo èèyàn o. Ni úlè àlìbáàbù àwọn tó bá jọ lọ́pọlọ tó lè ronú kìí ṣe àwa ní alájà ìfẹnumulẹ̀ jíjẹ jíjẹ sáá lẹ́yìn ó kàjọ kó báyìí tí ó kà máa rò pé báwo ló ṣe lè rí báyìí báwo ló ṣe lè lọ báyìí. واختلاف الليل والنهار nígbà tó kan náà ọmọ wa tó jẹ́ student àwọn bàbá wa òun ò jẹ́ bá wọn rárá ó lọ kọ́ ìmọ̀ geology ìmọ̀ kíni ń bẹ lábẹ́lẹ̀ ó wá fẹ́ bá wa gbẹ́gbọ́ òòlù ẹlẹ́rìí ni wá jókòó ń bí ó wá sọ fún wa pé ẹ wò láti ní báyìí ẹni ojú wo ilẹ̀ fún yín àwọn náà wọn gbàdúgbò yẹn àwọn bá a bá bẹ́ẹ̀ ó ní láti ti bá garage tẹ́ẹ̀kì dé junction ọba bí ó ní kò sómi tòsí bẹ́ẹ̀ ó ní tó tún lè fò sẹ́yìn tó lọ sí abalọ́ èrè àmẹ́yẹ ó ní kò sómi tòsí gbogbo mi dábàá rí bẹ́ẹ̀ ó ní surface water ni àwọn dẹ̀rọ pé ah omi sẹ́ẹ̀rí ilẹ̀ ẹ̀rọ ní omi eh, omi tó ń flò lókè ni ó ní kò sí níbẹ̀ yẹn ó ní kò sí tẹ́lẹ̀ tí wọ́n lẹ́ bẹ̀ ẹ̀ ló ẹ wá lọ ló dín yìí bọ́ọ̀lù nílẹ̀ ló wà nù ẹ̀ bọ́ọ̀lù mẹ́fà níbẹ̀ ní abalọ́nù tẹ̀ tó bá di táìmù dry season pẹ̀lú ìyọ̀bọ̀ ọlọ́run pẹ̀lú fún wọn ọmọ kékeré léjéléjé báyìí. ọlọ́run wá fi mọ̀ díẹ̀ nínú kíni o nínú mọ̀ òun ó ní láàyè àti ọmọ yẹn náà lọ ọ̀rẹ́ wa ní atúwámú wá dùgbò wa kẹlẹ́gbẹ̀ẹ́ bí síìtì yìí ni àwọn abẹ́gbẹ́ bọ́ òòlù síbẹ̀ ọ̀gbẹ́ni ọtún bẹ̀rẹ̀ o bọ́ọ̀lù àṣẹṣe sáàrò mi bí àbá àrò mi ó ní àárò mi omi ó ní tẹ́lẹ̀ gbé ẹsẹ̀ méjì síwájú olómi wà mí olómi tó gbogbo aládùúgbò yìí lò. oní case not taking tábà lè kọjá mi tó ní kí wọ́n dé onílé para àdúgbò yìí lọ. bẹ́ẹ̀ni làáyàtì ní búrúnì àgbà dáàbò mẹ̀rí pé tó bá fẹ́ mú wa kò ní ìdíkódà wà láàmú inú àwọn aláwà ọ̀rọ̀ wa bíi ẹja tá a kónú ayanran ni lèkúlè àlùbá àmì ní àpẹẹrẹ ní fáwọn tó bá jẹ́ kí ni o ọ̀jọ̀gbọ́n wọ́n mọ̀ ń bá sọ̀rọ̀ àwọn tí wọ́n lè ronú loop omi tó bá wọ́n nínú ara nǹkan loop ojúlówó nǹkan ojúlówó ní ara wa ní kí ni ọpọlọ lọ́wọ́ ní lèkúlè àlùbá àtọpọlọ wọn bá mọ́ ọpọlọ lè wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà influenced àbí kó corrupt. èyàn náà ẹ̀ pé ọpọlọ dá àbí ọmọ yahoo yahoo ọpọlọ ó odidi ilé agbára iléeṣẹ́ agbára ìlú kọ̀ǹpútà ló dẹ̀ háàkẹ̀ iléeṣẹ́ ńlá ṣe transaction yóò máa àpò ó omi. la kúlílà àlùbà àlùbáàlì wa ni kì í ṣe irú ọpọlọ yẹn ọpọlọ tẹ́lẹ̀ wúlò fún yàn tí ó wúlò fọjọ́ ọ̀la báwọn bàbá ò bá ronú wípé a lè répo a sì lè rí fi ṣàǹfààní ọjọ́ ọ̀la òsì làbá máa bẹ̀. ó ń lọ lẹ́yìn ọpọlọ tó lè mọ̀ pé ó máa ṣe programming máa ṣe core system ó wá rò pé tàbá gbélé yìí ló yà èbí nọ́mbà ni wọ́n mìsì pẹ̀lú ara wọn tẹ́ bá ti yọ lẹ́yìn kúrò kò ní gba láyìn lọ mọ́ ń tó rọ̀ nìyẹn bẹ́ẹ̀ náà lọ sí lè mú nǹkan kékeré tó lè wò pé kí láǹfààní ti dá ibi kìíní là áyà tì lè wú lè àgbà àpẹẹrẹ ni táwọn orílẹ̀-èdè yìí wàhálà tí wọ́n fà lérí àkálẹ́gbẹ̀ẹ́ sàǹfàrà ṣèbí torí kìíní wọ́n rí góòlù ni góòlù ni wọ́n rí ní bábí bọ́ọ̀lù yẹn wá ló ń tó wá lò àwọn kan tí wọ́n wà ti pẹ́ wọ́n wà ti pẹ́ bọ́ọ̀lù náà ṣèṣe wá kàn án ẹni bá rí ibi tí wọ́n bọ́ọ̀lù yóò mọ̀ kọ́lọ̀ rẹ̀ jì kì í sọ̀rọ̀ tó kéré wàhálà ni látàárọ̀ tí máa ń ṣẹ̀fù báyìí tó ń ṣẹ̀fù omi mo tó fẹ́ mú jáde bóyá ló fi lè kún omi tí ń yẹn nǹkan kékeré báyìí ni yóò àwọn gbẹ̀jọ gbẹ̀jọ gbẹ̀jọ gbẹ̀jọ wọ́n wá ló ń tó wá sẹ̀mí àjàkútátá pàtì ayé àlà ń sọ̀rọ̀ rẹ̀ wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid gbogbo tọ́lọ̀ ọba aláàtá ní tẹ́lẹ̀ ń tọ́ka pé èmi ni mo ní èmi mo sì ní kàbá lórí ẹ̀ àmọ́ àwọn ni wọ́n wúlò fún wòwú lè àgbà ọlẹ́yìn tẹ olófà tẹ́yà bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó gbọ́n lórí gbọ́n nínú tí ò bá ti lè mú ọba dára kò lè mọ kankan mọ́ kò ní ìmọ̀ fi sọ̀jọ̀gbọ́n gbogbo ọ̀jọ̀gbọ́n èèyàn gbọ́dọ̀ mọ̀ pé aláàrùn bẹ Naam. Wàkìtìlá fi lẹ́yìn wa nìyẹn. Wàkìtìlá

لآيات لأولي الألباب àmì àpẹẹrẹ ni fáwọn tó bá fẹ́ mọ̀nà láyé mi àrùpàdé wọn sọ fún wa wípé waja'ala al-qamara litahtadu biha fi dhulumati al-layl Allahu akbar tí ó sùn bàbá tó ọ̀la ọ̀tún la ó ti bẹ̀rẹ̀ látàná ẹni bá ṣàkíyèsí ẹ̀ ẹ̀ jáde ní two o'clock ẹ̀ kò ti bright torí pé ó ti kọjá half moon ó fẹ́ lọ sí full moon bàtọ́ bá ibi thirteen fourteen yóò ṣe kí ni yóò pè é ó dà níbi tó máa ń wà ó nílé kọ̀ọ̀kan tó ti ń jáde ibi tó wá dúró sí yẹn bóòlù aṣẹfẹ́ mọ kíbílà síyàmà lóru tó sùn báyọ̀ àwọn tó wá máa rìnrìn òru àwọn ìràwọ̀ yẹn àtòṣùpá yẹn làwọn máa ṣe kí o ní wọn ti rìnà olùwàkìtì láàfin lẹ́yìn wà náà láàyè àti ìlẹ̀kùnlẹ̀ àlùbáàbù àwọn ọ̀dọ́gbẹ́ ni wọ́n máa mọ ọlọ́run jù torí àwọn ni wọ́n lè rò wípé. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بدياء أفلا تسمعون aláwọ̀ gbọ́dọ̀ sí yẹn fún wa ó challenge wa ni pé tí n bá ní kí òru máa rú lọ bẹ́ẹ̀ kí ò sọ̀sán bẹ́ẹ̀ àyìnlá ǹjẹ́ ọlọ́run kan ń sìn yàtí kùnbìdìyà ó lè mú ìlàgbò wá fún yín. afẹ́lẹ́ àtẹ̀sán. ó yẹ kẹ́ ọ̀rọ̀ àbí òye قل أرأيتم إن جعل الله عليكم النهار سلمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل يأتيكم بليل تذكرون فيه أفلا تبصرون. sáàrin ẹni tó ń bá táwa náà sì ń tọ́sán lọ bẹ́ẹ̀ tó rò wá wá tára tí ó mú òru wá fún wa ta ló fẹ́ mú kílẹ̀ oṣù wa èmi àti ẹ̀ máa rò pé tí òru ọ̀sán bá lọ báyìí à nílé tètè sùn kò ní sí sound so wàhálà ó dẹ̀ pọ̀ pressure pọ̀ lórí wa tóru bá ti wú báyìí in the nature of system wa ó dàbí pàtó ọba láti gbé devices kan sensor kan wà lára wa nígbà tí a kọjá lábẹ́ solar power dábàkọ dábàbẹ sọlá pàwà kan tẹbà dábẹ báyìí ó kàn so ó ń sẹ́ǹsì yìí àwọn náà kan wà tó kó wọn tẹ̀lé kó wọn tẹ̀ kalẹ̀ tẹbà ti bá bẹ́ẹ̀ kalẹ̀ báyìí yóò ṣe kíni yóò tàn tẹbà rẹ̀ ti kọjá rẹ̀ yóò kù ìtumọ̀ ẹ̀kọ́ tó bá ti rẹ́yìn tó bá ti rójìjì báyìí sẹ́ǹsì ni ọba aláwọ̀ dáwọ́ rí pé tí a bá ń bẹ tóòrùn bá ti ń ru báyìí àwọn sex organs wà kan yóò lọ drop torí àwọn tó wọn bíìdì adìẹ àbẹ́já wọ́n wà dáná fún lọ́sàn àti lálẹ́ kó lè ṣe kí ni o kó lè mọ́ sùn wọ́n fẹ́ hybrid wọ́n fẹ́ tètè breed ẹ̀ adi agriki òun máa ń tẹ̀ ní kọ̀mpútà lọ́rọ̀ ẹ̀ tẹ́ bá ti lè rí lọ́wọ́ yìí ó ṣe kí ni o ó ń jẹ́ lọ twenty four seven ni the same thing ẹja nínú omi tẹ́ bá tẹ̀ náà fẹ́ ja catfish catfish ó máa jẹ lọ́sàn àti lóru lọ́nu so àwa náà tó bá fẹ́ kẹ́sìn ní tílẹ̀ wá ti ń sú báyìí ká ló ń ṣe kí ni láwọn wọ̀ la ayatin li ulil albab. tí a bá lè ronú dáadáa àpẹẹrẹ pọ̀ ń bẹ pé Allahu dá wa ó sì ń ṣètò ó sì ló ń gbà lórí wa. alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim wa 'ala junubihim wa yatafakkarun. يتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله هذه صفة لأولي الألباب ìròyìn ní pé tá bá pè yẹn pé tá lọ́jọ̀gbọ́n ẹni tó ní nírọ̀dà onímọ̀dà ó láwọn tó jẹ́ wípé àlẹ́bíìnà àwọn tó jẹ́ pé yàtàfẹ́kàrùnà ọ̀yọ́kùrùnà láà àwọn tí wọ́n ń ṣèrántí ọlọ́run. ìyá máa ń wá bọ̀ ọ̀hún rẹ̀. wọ́n máa ń rántí ọlọ́run wọ́n wà ní dúró ni àbá wà ní jòkó. wàhálà jùlọ bíi tó bá rọ̀gbọ̀kú wọ́n máa ṣèrántí ọlọ́run. ويتفكرون في خلق السماوات والأرض wọn wà ní sèyẹn nìkan bó ṣe ṣẹlẹ̀ tí Ọlọ́run yẹn bẹ́ẹ̀ ni wọn máa ronú yàtàfẹkẹrù àwọn yẹn ló ń pè wọn ní fìlásọfà àwọn fìlásùf lédè lárúbáwá yàtàfẹkẹrù wọn wà máa ronú fi kálíkì sàmáwá tiwọn áàtì bó Ọlọ́run ṣe délé yìí ìyẹn kó o ronú lọ́sàn tiwọn torí ọ̀sán àwọn ṣàlágìlì máa ń bẹ àwọn kan tó máa ń disturb èèyàn bẹ̀tílẹ̀ wá ti súbà ìwọ́n ráyè ronú tàbí ká lọ dáwà nípa wọn a máa ronú fi kálíkì samawati wal ard wọn máa ronú nípa ìdẹ́dà sánmà tilẹ̀. Rabbana ma khalaqta hadha batila. tọ́ba wá rí nù yẹn rò conclusion àwọn mẹ́wàá jẹ́ pé tọ́ba padà ronú yẹn wọ́n padà rú bẹ̀ lọ́sàn ìlòrun tí ń bẹ̀rẹ̀ sí ń wọ̀ láti rò pé òjò fẹ́ ràn àwọn rò pé wáì tó fi jẹ́ ń dànù yìí tọ́ba wá láwọn èso kan wọ́n láwọn igi kan tó tẹ́lẹ̀ lásìkò kan wọ́n wá rò pé nǹkan kan ti gbọ́dọ̀ ṣẹlẹ̀ náà wọ́n bá ṣe ni ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ èèmọ̀ kan tí mo mọ̀ ní tí mo lé pa bá ó pé a gbọ́ nígbà kékeré wa tá a dàgbà tá a bá fẹ́ lọ pọn ní kànga àwọn kànga kan wà kì í rí kódò oṣù tódò bá ti sú báyìí yóò ṣe kí ni o yóò máa kún fún rẹ ní láì tí èrò òjò tódò bá ti bẹ̀rẹ̀ sí sú ojú ọ̀rọ̀ ṣe kí ni ajẹ́pẹ́ kí ló ń ṣẹlẹ̀ ajẹ́pẹ́ magnetisms magnet kan wà tó ń dúró omi látara bọ́kàṣe sú yẹn ní òun bẹ́ẹ̀ làwọn igi kan kò bùkátà onígbà tó tó bá ní kíni tó bá rọ̀ tó pọ̀ tó tó bá ti bẹ̀rẹ̀ sí súnmọ́ ilé wọn ẹ̀yọ̀ kan báyìí yóò rúwé tanyẹnyẹ ni yóò rúwé tanyẹnyẹ. àwọn ẹ̀dá yìí làwọn eléyìí wà máa ronú pé. máa kọjá kọjá ààbà ààbà. wọ́n wá ní rọ́bà náà agbàgbẹ́rẹ̀ ló dá wa. conclusion wọn ni rọ́bà náà wọ́n padà wá parí rẹ̀ pé rọ́bà náà ìrẹ́ ọba tó dá wa máa ọ̀dà kíta ara bá tìra ìwọ tó ní kéṣù báyìí jáde lásìkò báyìí tó ní kó ni ó fà lásìkò báyìí tó nìyẹn bá lọ dúró lórí lẹ́wù rẹ tí ọ̀rúnkùn ọ̀sánkúrú ọ̀sánkúrú òrúnkùn gbogbo eléyìí tó ń ṣe tó ń ṣe síra wọn yìí máa fàlà kíta ara bá tìra ajẹ́pẹ́ tó ń tì torí rẹ̀ rẹ̀ yìí ó dá lásán. subhanaka faqina adhaban nar. wọ́n padà wá kàn kú ní subhanaka mímọ́ rẹ̀ ó kọjá ibi tí máa ṣe nǹkan láì nídìí ó kọjá ibi tí máa ṣe nǹkan tí ò ní reasons ó kọjá ibi tí máa ṣe nǹkan tá lè wọn gbà pẹ̀lú rẹ̀ ìtumọ̀ subhanaka nù ìyẹn ni pé rẹ̀ kú òní dídí kù. Ah, ọlọ́run tó bá ní kó orú tó ṣe pẹ̀lú àìmọ̀lẹ́ tá à ń ṣe ó fi wá wọlé wọ́n padà pọ̀ lórí pé subhanaka fàkìmà àgbààbà torí tó gbé wọn lọ nìyẹn ṣé wọ́n ti dẹ́sẹ̀ o àǹtí ìbọn dada kíláàsì tí wọ́n dá tọ́jú wọn sọ fọlọ́ pé fàkìmà àgbààbà náà làwọn mìíyá náà ìyẹn ní kó rò pé ọba tí ń sìn wá tààrà ń sìn kí ni tààrà ń sìn àṣìtò bá jẹ́ pé dàrá tó ṣe fún wa yẹn àbá fi ń tẹ̀lé ní bóòlù ìbáṣe tó mo sọ̀rọ̀ kan láwọn àsìkò kan láàyè nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ nípa hijama kúbi therapy mo ní kúbi therapy àwọn olùmọ̀ sọ pé ọ̀nà kan ní táwọn olùwòsàn náà ń lò lánàá kó tó di pé gbòǹgbò dé tí wọ́n ń wò lọ́nà àti fa ẹ̀jẹ̀ tí ò da lára èèyàn kúrò gbogbo wọn ti dúró bẹ̀ ni pé àwọn ọmọ wọn ṣèrònú pé ẹ̀jẹ̀ ara wa yìí a nídìí fílítà sábà sábà fi epo àbí torí àwọn ìdọ̀tí ti ń bẹ lára engine bẹ́ẹ̀ náà ni ìdọ̀tí ń bẹ mú ẹ̀jẹ̀ ara wa torí láti fílìtì bàbá fílìtì rẹ̀ àwọn ìdọ̀tí tó wà nínú ẹ̀jẹ̀ yẹn yóò lọ tí yẹn bá ti wá pọ̀ kí ni wàá máa bí sára wàhálà máa dé bí ó ṣe dé bá lọ ni ó dé oríkèéríkèé ara gbogbo oníṣẹ́nu ara ni ò ní gbádùn àwọn olùkọ́ wa ní tẹ́ẹ̀mù wo ni ó dáa tá lè rí ẹ̀jẹ̀ yẹn fà tí ti lọ kó jọ èyí tí ò kó jọ kọ̀ọ̀kan látàlọ́ mú jáde wọ́n wá ní ìgbà tí bá kọjá mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún ti pé nígbà tó bá ti pẹ́ yẹn o tí bá ti wọ́n lọ eighteen nineteen twenty eighteen nineteen twenty ó fẹ́ lọ́mọ kéré lọ́nu tí bá ti kéré lọ yẹn agbára yẹn nínú ara ẹ̀jẹ̀ ó ti lọ́mọ kó jọ àwọn tí ò dá wọ́n tún lọ́mọ rìsítọ̀ síbi kọ̀ọ̀kan àsìkò yẹn ló dáa tẹ bá fẹ́ fẹ̀jẹ̀ tí ò dáa kúrò nínú ara kì í ṣe nínú san nínú wọ́n rà pé nínú ara ẹran ara kì í ṣe nínú iṣan ẹni pé báwọn lè gbẹ̀jẹ̀ lára èèyàn iṣan tó ń gbé ẹ̀jẹ̀ yàtọ̀ sí ọ́dárì iṣan míì iṣan tí ń gbé ẹ̀jẹ̀ ni wọ́n lò kí ni ni wọ́n lọ wá iṣan bẹ̀ pé méjì aláwọ̀ aka tó tíìkì tẹ̀lé gbẹ̀jẹ̀ ńlá lára ẹ̀ àwọn aka ìgbẹ̀kẹ̀kẹ̀ wọ́n lọ kí ni o ni wọ́n lè gbà ibi tá a tó ti wá lẹ́pàá bá a wá rí wípé tí ó sùn pa aláwọ̀ àkúrà nìkan tí òṣùpá bá ń di mẹ́tàlá mẹ́rìnlá tá a sọ fún wa yìí ṣáwàtul ìṣàwíyà ṣáwà ìṣàníyà agbára adùn ara ó máa ń lékún láwọn ọjọ́ yẹn garagara máa ń pọ̀ fún yẹn àtọkùnrin àti kíni àtọbìnrin láwọn àsìkò yẹn ìgbà yẹn làwọn bàbá ń sọ fún wa pé tá a bá rẹ́ni tó lọ́dẹ orí wọ́n ní ẹsẹ̀ sùúrù oṣù ọ̀wọ́ wọn ò ní lóògùn fún nígbà yẹn tó bá lóògùn fún bàbá ló lọ lò fún wọn fẹ́ kó yí díẹ̀ tó bá ti yí díẹ̀ ló lè kí ni wọn gbèrè. ajẹ́pẹ́tà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdẹ́ra àwọn ọ̀pọ̀lọpọ̀ èso tí Allah subhanahu wa ta'ala tó ń wá fún wa nígbà ooru ìgbà kí wọ́n pè èyí tó mú fún wa ní pọ̀jù èyí tó ṣe déédéé ara wa ní tó bá mú wa lásìkò tí ò ṣe déédéé ara wa kò ní ṣiṣẹ́ tó bá kọ́ wa lẹ́ẹ̀kan náà fún wa bá a ṣe kó mọ́ngòrò ládùúgbìmí làmú ọ̀sán ọ̀sán ti wọ́n sìn káwọn máa mú ọ̀sán nínú kíni nínú odò gbogbo yẹn ni wọ́n wá rò pé àṣì ọba aláṣàánú wa ni ló jẹ́ kí wọ́n rò pé ẹlẹ́sẹ̀ làwọn àwọn ti ṣàṣe ètò síbẹ̀ ọba dẹ́dà wọ́n wá ní fàkínà àdábàmínà má ti torí ìdẹ̀ra tó kún fún wa yìí táàmù lò bẹ́ẹ̀ ló bá ní kòkòrò rẹ̀ ó ní lẹ́yìn náà pa òdàrí àwọn olùmọ̀ ẹ̀rí àtọ̀rẹ́ wa ọlọ́wà sàlùkù lára wọn àwa jòkó àwa ní tọ́ba ní ilẹ̀ òní fataláísà mọ́ àwa lápá sẹ́nà báwa lápá ni wọ́n bá gbé kẹ́míkà lábá lè kíni lábá fi gbogbo orí ilẹ̀ lọ àwọn kòkòrò tó máa ń ṣe kíni o tó máa ń fẹ́tẹ̀ ilẹ̀ lábá pa gbogbo ẹ̀ lọ níjọ́rọ̀ láti rí ọ̀kùn táwọn bàbá wa bá lọ kó yẹ̀pẹ̀ lánàá wọ́n bá wa kó ìrẹ̀ wálé omi kò sí rẹ̀ mọ́ ìrẹ̀ táwọn àgbàtúbà sì ń kọ́kọ́ ń kọlẹ̀ lákọ̀ọ́kọ́ òjò kí ni wọ́n bá kọ́ mọ́ ìrẹ̀ ni ilẹ̀ ni òjò yẹn wọ́n pé ilẹ̀ yìí ṣe kí ni o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó lè ṣe lẹ́ni kí ni o lóore ọlọ́run ìfẹ́ wa ni àti kọjá àlà dáadáa. fàkínà àbẹ̀rẹ̀ náà náà rọ́gbẹ́nà ìnàkà máa tudẹ̀kìlì náà rọ́bà kọ́dà àkùzẹ́ ìdá. nínú àdúrà táwọn olùrà ìgbà nígbà tí wọ́n parí ìrònú wọn a máa ronú nípa tọ́lọ̀ ọba àláàdá a kì í ronú nípa òun gẹ́gẹ́ fún rẹ̀ ọlọ́run ọkùnrin tiẹ̀ ni àbò obìnrin mm-hmm. kò kàn ọ́ agbára rẹ ò tí ì káyè tó wà lẹ́ẹ̀ tó fojú rí iná ẹlẹ́kùnkùn lọ́lọ́run wà náà tó bá ní dọ́ọ̀lì kí á mọ̀ tí ó bá dájọ́ wa bó ní ó dùn ó sí ó kọjá agbára rẹ dèdèrè kan bàbá kan tó lóun rí ọlọ́run ojú wo ló rí yàtàbá kẹrù rẹ fi kàlìkì ẹ máa ronú pa nǹkan tí mo dá ẹ máa ronú pa ṣàtì. tíyà mi bí mo ṣe rí ó ló kọjá rẹ̀ ẹ lè ronú ọpọlọ wa ò débẹ̀ ọpọlọ wa ò lè tí ì gbé kò lè gbé tó lè gbé mi kò lè gbé ibà àwọn táàbì tó ń la yé gan ọpọlọ wa ò gbé wọn tí ọ̀gọ̀rọ̀ bá ń wọn táàbì tó ń gba yé dúró bẹ́ẹ̀ bá wà ní jẹ̀mú kan kò lè ṣe ni kò lè dúró yóò yí lórí ni lórí orí mẹ́fà ẹsẹ̀ mẹ́rin ṣé yóò dúró ni kò lè dúró wọn fẹ́ ronú pọba dẹ́dà bọ́ọ̀lù ṣe rò ní kì í jọ́ ṣe rí fún wa ẹ lè mọ bí mo ṣe rí àmọ́ ẹ wá àwọn nǹkan tí mo dá yóò jẹ́ gbàdéhùn kí tó kọ̀ lọ lẹ́ẹ̀kan alladhina àwọn tó wá àlàájù mọ́mí àti lórí kíni ìsúnlẹ̀ ibẹ̀ làwọn olùmọ̀ sọ fún wa wípé kò sí ọ̀nà tá àti gbà lè ṣàkàrò àti láti ṣàdúà a lè ṣàdúà mímọ ìjòkóó a lè ṣe kíni ìnàró a lè ṣe kíni ìdùbúlẹ̀ ìdáríkà jáàmù náà ní àná ìmọ̀ràn náà ló ṣe ní wọ́n di ọ̀gá wà nínú قال رسول الله صلى الله عليه وسلم صل قائما إذا استطعت tó bá lágbára kírun níbo ìdúró fàyín lam yastati tó bá ní tàbá faqa'idan kírun níbo ìjòkó fàyín lam yastati faqa'idan aw ala jamb tó bá lágbára kírun ní ìdùbúlẹ̀ bó ní yóò bá tiwa bó láti rí ká dìde sàdúà bó láti rí ká kí ni o bó làwọn apá wa ti rí pé ẹ dìde ẹja gbọ́dọ̀ tóbi náà. èyí tó wá burú jáde àlámọ̀rí ẹ̀ tó dé padà sórí ẹ̀ ni pé àbí kọ́ọ̀sì àwọn tí wọ́n ṣe mùmínì ni a lè wà ní catholic kan àwọn abẹ́ ṣàdúrà ó lè jẹ́ká ṣàdúrà bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ gbogbo ó dìde fọlọ́ àlè ìbáàdà tún dáwọ́ kí nìyà gbogbo tá a bá ti pè ní bàdà lórí méjèèmú rẹ̀ tẹ́ bá ti ní ká dìde àánìwó la ti ní ká dìde sáfẹ́ kírun ni àbáfẹ́ yẹn náà fìlà ìjókòó táwa ń kọ́ sáà lè ṣe kí ni àlè ṣàdúrà adébọ́lá bá ti wá pẹ́ náà wọ́n sọ pé ẹ̀dá lé kíni ẹ̀dá sí pílà. so ìyẹn túmọ̀ wípé àdúrà ṣíṣe òdìgbà tá a bá nà rò tó lápò lórí ìjòkó náà ló ká ọmọ tá a ti fẹ́ bẹ̀ lọ́wọ́ hmm. <laughs> àwọn ṣe kíni táwọn bá ṣe rántí ọlọ́run ẹ̀yìn ọ̀rọ̀ ìdá nìjẹ́ ká bọ́ láwọn ṣe rántí ọlọ́run láàlá ńláńlá láàlá àwọn sálàmù ń ṣe bẹ́ẹ̀ àbámú àkọọ́lẹ̀ ó má di pa wàá sọ pé ànábì fi nǹkan kan pamọ́ àwọn kan ní wọ́n wá ṣe kí ni o wọ́n wá discover yẹn wọ́n wá rí pé káàdì ah, ìdéhùn ló ṣe kí ni o ajẹ́pá ọmọ ọlọ́run sì ju ànábì lọ́rùn wàá ṣà ìyẹn ò ṣẹlẹ̀. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار tí wọ́n ronú nípa títóbi ọlọ́run nínú tó bí fún wọn ni pé rọ́bà náà èrè ọlọ́run bá wà o ìmọ̀ká máa ń tún dèkìrì náà rọ̀ dájúdájú gbogbo ẹni tó bá mú wọn náà ẹni tọrọ rẹ̀ bá padà já síná pẹ̀lú gbogbo agbára àmì tó fi hàn wáyé tọrọ rẹ̀ bá padà tó já náà bí eléyìí fàkọ́dé àkàrà ìta á ìyẹpẹrẹ tó tóbi ló bá torí gbogbo ayé wọn ti fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ọlọ́wà ń yẹ̀yẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó lójú ó nímú ó létí ó lójú tí fi rìnà kò wá rí gbogbo kíní kó bàbá mi mú dá adájú pé kírú òun èrò jáfọ́jú ó lóore fún lónìí mú yẹ̀yẹ́ rẹ̀ wájú gbogbo ayé fàkọ́dé àkàrà ìta ìyá pẹ́rẹ́ tó tóbi jùlọ ní kọ́nà pé yẹn jáde kó wá jẹ́rí àwọn ju gbogbo ayé níjọ́ àlùkìyàmà ó wá ní wà máa lè. mi ò fọ́ ni mí nà mí ń sọ. gbogbo tí mo ta fún yẹn tí àwọn èèyàn kan ò mọ pàtàkì rẹ̀ tí wọ́n wá lọ ń sin òkúta wọ́n gbé èmi tí mo dá òkúta wọ́n ti kí ni o wọ́n gbé mi lẹ̀lẹ̀ èmi ni mo dá irin wọ́n gbé mi lẹ̀lẹ̀ wọn ò mọ̀ wípé mi ló yẹ káwọn ò sìn èmi lọ́ba tí mo dá irin èmi mo lè jẹ́ wọ́n fèrè tó fi bọ̀ ògún yẹn màá ní kí wọ́n kó lọ ìkírun kí wọ́n lọ yọ tí n bí ó sì ní ṣe tí wọ́n máa gbà bẹ́ẹ̀ tó bá dijọ́ yẹn torí pé wọ́n gbé nǹkan mi rẹ̀ alábòsí ni wọ́n alábòsí sì ní ránà sí lọ́jọ́ rẹ̀ wà máa lè gbọ́ ni nínú nínú sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n sì tẹ̀ nínú náà ẹlẹ́bọ̀ ní sínú wa máa lè gbọ́ ni nínú nínú sọ̀rọ̀ kò ní sáwọn ṣe fún gbogbo ẹni bá gbé ọ̀rọ̀ ọlọ́lẹ̀ tó sì nǹkan mi láyé. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وتنكرنا هذه أسلوب الدعوية الربانية إلي لنا دعنا بعد máa gbà torí kálímà rọ́bàná ọba tó dá mi rọ́bàná ẹni tí ń pèsè ìjẹun fún mi rọ́bàná ẹni tí ń fìsọ rẹ̀ sọ mi rọ́bàná ẹni tí ó pa mi rọ́bàná ẹni tí ó jí mi rọ́bàná ẹni tí ń rè mí ìtumọ̀ rọ́bàná nù ẹ̀yin pèèyàn bẹ́ẹ̀ kó rí ọmọ ìlú tí agbẹjọ́rò tó bá déwájú adájọ́ kí ló wí my lord kí ni yorùbá rẹ̀ olúwa tólúwa rẹ̀ ni aláìní kan sí àyálò mo tó dáná sọ́ra tó dà wọ́n láàmú nù láàrin my lord tàbí bi, tó jẹ́ olú olówó mi ọ̀gá mi ni túmọ̀ rẹ̀ nínú èdè wọn bẹ́tùmọ̀ ọ̀nà ẹdín ló dẹ́kẹ̀ fún wa lórí lórí rọ́bà náà tó pọ̀ lọ́wọ́ al àwọn afá máa ń kó rọ́bà tó tiẹ̀ e, níjọ́ tí Yusuf aleyhi salam nígbà tí ó pe tí ó ránṣẹ́ sí ọba masari bóòlù ṣe pè jọ yẹn darí wàkọ́ọ̀lá lẹ́lẹ́rì nájà mínú umma. wàkọ́ọ̀lá lẹ́lẹ́rì nájà mínú umma wàdàkàrọ̀ bá àdá ummati. اذكرني عند ربك وقال للذي نجا منهما وادكر بعد أمتنا وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك نعم اذكرني عند ربك اذكرني عند ربك rántí mi tó o bá ti dọ́dọ̀ tani olúwa rẹ sọlúwa rẹ means ẹni tó dáa ngóta translation báyìí wù nìyẹn ṣẹ́ńgẹ̀t wọ́n máa ń lo rọ́bù fún ànábì Ìsá ẹtí gàdẹ̀ rọ́bù tẹ́lẹ̀ ń lò fún ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kọ́ tó yẹ kí wọ́n tú sí ni kíni my master ọ̀gá mi wọ́n wá chéǹtì rẹ̀ pé Ìsá máa ń pera rẹ̀ ní rọ́bù ìlú àlàsílẹ̀ rẹ̀ yẹ so bí àbáyé rọ́bù yẹn gbogbo ọgbà kọ́ ló máa ń túmọ̀ ẹni tó dá wa rọ́bù yẹn wọ́n túmọ̀ kíni my lord rántí mi lọ́dọ̀ olówó rẹ rántí lọ́dọ̀ dábí lọ́dọ̀ olówó rẹ olófà táwọn olùmọ̀ gbogbo tó wà lọ Qur'an tábà lọ rọ́bà náà kì í ṣe olúwa wa ọ̀gá mi nìkan kọ́ ẹni tó lè kí ni ẹni tó dá mi ẹni tí ń lò mí tí ń pèsè ìjẹun wọ́n wá sọ pé rọ́bà náà ọlọ́run wa àtàwa àtẹ̀yàn àtàlìjànú àti àwọn àtàwọn màláìkà rọ́bà ní ọlọ́wọ́ bá wà ó iná náà sẹ̀mí iná àwa yìí a gbọ́ pẹ̀lú etí wa a rí pẹ̀lú ojú wa munadiyan a gbọ́ ẹni tí pètò yunadi lil iman ó ń pè wá ká gbà ọba tó dá wa oníkàwọ̀sìn fàámà nàbì fẹ́ ṣe ègún <laughs> wọ́n fẹ́ ṣe tàwọ́sùn wọ́n fẹ́ wákàsọ̀ pé àwọn gbọ́ òjíṣẹ́ ọlọ́run tó ń pe àwọn àwọn ẹ̀rọ ṣe kí ni àwọn gbà lẹ́yìn ìgbà táwọn ti ronú táwọn rí pé yẹ́s ibi tí ń pa àwọn sí ìbò ṣe rí nù àwọn wá gbà nígbà táwọn gbọ́ ìpèpè àwọn wá ń sọ fọlọ pé fà á mẹ́ná àwọn sì gbà ọlọ́run tó bá bá lọ́wọ́ gbà o. ọ̀bàná fàwùfíìr lánà gbòòrò bánà. fàdùfíìr lánà torí gbàgbà tàwọn sàlùbí ìmẹ́rin wọ́n ṣe ìgbàgbọ́ wọn ajẹ́ pé ìgbàgbọ́ wa sọ́ba tó dá wa a máa fi jìnnà bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run wọlá pé wọn gbà fún ẹ àti lọ́n wọlá pé wọn nígbàgbọ́ ní kí ló sẹ́ẹ̀mọ̀ pé wọ́n ní pọ́ọ̀gùn ẹni bá dá mi lójú a máa fi gbá rí mi gbogbo yẹn kọ́ ló lè sọ pé ọlọ́run wọlá pé ìrẹ́ nìkan ṣoṣo ní wọ́n tó kí ni <laughs> ẹ̀mí yóò padà pé ah abáwọn bọ̀gún náà ń jó ní nígbà àwa náà ságbà tí ò bá ti lẹ́bọ lẹ́rù yóò lè sọ́fẹ̀ dé tèpé wọ́n lá pé ìrẹ́ ni wọ́n ṣe kí ni ó ní mo gbà fún. fa àmẹ́nà á sì gbà àti inú àtòdé wa la fi gbà fún ẹ tó bá rí bẹ́ẹ̀ fa ìrìnlànà òun bá àwọn ẹ̀ṣẹ̀ wa bá wa bò ó mọ́jà rìn lórí wàkàfẹ̀rẹ̀ àná sẹ́yìn àtìnà àwọn àṣìṣe wa káfẹ̀ báwa parẹ́ ẹ máa gbọ́ wọn ní sọ wọn pẹ̀lú kí ni o pẹ̀lú gbàgbọ́ wọn. Asia ìyàwó Fìràhàn bọ́ọ̀lù ṣe bẹ́ẹ̀ lọ́wọ́. وضرب الله مثلا للذين كفروا امرأة فرعون إذ قالت, قالت رب بل لي عندك بيتا في الجنة nígbà tí a ṣe àgbà fọlọ́run ó rọ́lẹ̀ pé ọlọ́run rẹ̀ pé rọ́bì bí mi lè ìndàkà bẹ́ẹ̀ta ọlọ́run kò gbà fún ẹ o wọ́n tó dé ọ̀nà rọ́bì níjọ́ yẹn lè pé mélòó bàbá ìsirayílà tó gbà mélòó ní kíkútà wa tó jẹ́ ìran fìràwọ́n mélòó ló gbà nù wọn ó rí ìrora rẹ̀ pé òun nìkan wọ́n kéré jọ yẹn yàtọ̀ sóhun àti àwọn onígbẹ́ tí wọ́n gbà táwọn náà sì ti wà pé wọ́n fẹ́ sí ya òun nìkan lórí rẹ̀ ọkọ rẹ̀ ò gbà kò sí ìdílé kan tó gbà kódà tó lùkọ́ ló bá sọ wọn wà qala rajulun mu'minun wà qala rajulun mu'minun min ali fir'aun yatlubu imana Allah wà qala rajulun mu'minun min ali fir'aun yatlubu imana arákùnrin kan mọ́mìnmù òun ó gbà ìgbàgbọ́ rẹ̀ gbé kò lè sọ fáwọn èèyàn tà torí wọ́n ti àkókò kú ọmọ mi yá tutù mú ìrìnàna ó tún fi ìgbàgbọ́ rẹ̀ ṣe kí ni òfin pamọ́ ìyàwó ìyàwó náà wà á rí gbàgbọ́ yẹn fi pamọ́ wá fi hàn ìyàwó jẹ nítorí gbogbo ó wá fi gbàgbọ́ yẹn bẹ̀rọ̀ bẹ̀rọ̀ bì ọlọ́run tó bá fẹ́ torí tiẹ̀ náà ti jẹ níyà ìpéwò gbà bíbélì ìdátàbẹ́ta wọ́n fẹ́ lé mi jáde nílé ọlá ayé wá kọ́lé ọlá àlìkíyàmọ̀ fún mi kí bá ń kọ́lé ọlá àlìjàǹnà fún fẹ́ẹ́ máa rí báyìí. wàdà ní ìṣẹ̀lẹ̀ àárín náà wá pé mú mi láàrin àwọn eléyìí mo lè ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار kí ló kù tí ó máa ṣe òdarí àwọn ti gbọ́ dábẹ́ èèyàn bá má láàrin wọn àtọ́ náà bá ti dán eré tí ó máa sáré pé jẹ́ǹtẹ̀tẹ̀ kú òbí wọ́n dà wá fànà ọlọ́run mẹ́jọ pé tàwa fànà pa wá àbọ̀rọ̀ májò pẹ́tà tètè lọ pàdé àwọn ẹni rẹ àbọ̀rọ̀ àlùmọ̀kọ̀rọ̀bí àwọn ẹni tí ó súnmọ́ ọ̀rọ̀ lọ ìnàlẹ̀ àbọ̀rọ̀ láti nàìjíríà torí àwọn ẹni rẹ wọ́n bẹ̀rù bọ́ wọ́n bẹ̀rù bẹ̀rù àwọn náà tètè fẹ́ máa bẹ̀rù bẹ̀rù pẹ̀lú wọn. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا أبا وآتنا وآتنا ما وعدتنا على رسلك إن mi wípé ó ti lórí ara àwọn ànẹ́bí rẹ pé àwa là á jọjà ọjà ò ní jẹ wá àránṣẹ́ ẹ̀sìn rẹ tó ló ń gbéga òun dà á ń fẹ́ wà á tìǹà fún wa máa wà á bí dànà àdéhùn tó ṣe fún wa àlà rúṣùlì àlà àlè sínẹ́tì rúṣùlì lórí àwọn àwọn òjíṣẹ́ rẹ Naam. Wàlá tukhzina yawmal qiyamah. Ó tún ní ó fi wá dá ọlá. Ẹ máa bá wọn àwọn ẹni rẹ ó fi wá dọ́là ó fi wá sèyàn ràn níjọ́ àdìkìyàmà dákun má gbàgbé o wà á ti náà máa wà á ti dàná àlá rúsúlẹ̀kì ó sàdáhùn fún wa lórí àwọn ànábì rẹ wà látùkù sínú àyẹ̀wò mẹ́rẹ̀kìyàmà tó bá ti jọ́ àdìkìyàmà jọ́ táwọn èèyàn máa yẹ̀yẹ́ mẹ́yẹ̀yẹ́ wájọ́ náà. Innaka la tukhliful mi'ad. Amàmà dájú ẹ máa gbọ́ o. látòkùn mẹ́fọ̀ ìmì hàn ó sí ní ẹni tí wọ́n yẹ àdéhùn wọ́n kí ọba dẹ́dà kí lóò bọ́lọ̀ ó sì fún wa ọ̀yá. fàṣítẹ́jà bẹ̀rẹ̀ ń rọ́gbùhùn àníìlà òní muhammed amílì minkum min dakarin awon sa ba'dukum min ba'd فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عند إنه حسن الثواب فاستجاب له ربهم الله أكبر فاستجاب فافوية ìtumọ̀ ẹni pé bọ́sẹ̀ ń sàdúrà báyìí lọ́wọ́ ṣe kiri ló ń gbà á. fàájáàbà ń rọ̀ gbòòhùn wọn tí wọ́n ń pè ń tá a bá ń pè ọlọ́run yóò dá wa lóhùn. ìdè òwò bá ń má dáùtì tó bá ti dáùtì kò ní sí pẹ̀lú rẹ̀ pé ń ṣe méjì kò wọ́n mo lè ṣe torí pé anna ìgbàgbọ́ ni abdi bi èròǹgbà ẹrù sí mi èròǹgbà ẹrù mi sí mi èrò tó bá lò sí mi lè ní mọ̀nà bá lò tó bá ní ilé ṣe ń sọ pé tọ èrò rẹ ni pé ò lè ṣe àmọ́ tó bá bà pé mo lè ṣe mo lè ṣe fún ọ tí ò sí tí ò dì mí lọ́wọ́ mo kàn fẹ́ kó máa dábàá dáadáa pẹ̀lú mi ni tó bá yára tètè súnmọ́ mi ní mo sì dára súnmọ́ ẹ tó bá rántí mi lákòjọpọ̀ kan èmi náà rántí ẹ lákòjọpọ̀ tó lóró ju tiẹ lọ tó bá rántí mi ní kọ́kọ́ mi náà rántí ẹni pọ́kọ̀ tó lóore ju tiẹ̀ lọ tó bá ṣe fi mí sí ni ló sì bá mi. lọ́ba aláàánú fastajaba lahum rabbuhum ẹ wá máa gbọ́ra gbogbo tí wọ́n tọrọ pátápátá lọ́wọ́ wa dá wọn lórí ó ti dé wọ́n tán ẹ wá máa kọ̀ọ̀kan ọba òun Allah lẹ́sẹ̀ kí ni lẹ́yìn tó ẹ jẹ́ wá iye dáadáa láàbùkí àmàlà àmìlẹ̀ mìkùn nínú yìí ọkùnrin àbọ́bìnrin mu kò síṣẹ́ bẹ́ẹ̀ lè ṣe tí ò ráyè sàn yín láti láre ẹsẹ̀ rẹ̀ pé ìtukọ́rọ̀ yìí dẹ́ béèrè ẹ má ròyìn pé ìtẹ́ ẹ̀rẹ́ ti tọrọ màá bá láre màá sàn yín lẹ́sàn láàbùkí látara bìyà kéèyàn ó kọ́ tó pé a ṣiṣẹ́ tó báyìí náà wò ó tẹ̀sán fún wa náà látàwọn àti ṣiṣẹ́ fún yìí sẹ́ẹ̀mọ̀ pé ó yẹ kéèyàn lè sọ fọ́lọ́run ní ìrọ̀lẹ́ tá a bá fẹ́ sínú wípé lákàsóńtù lákàkíní lákàsóńtù wàhálà rèzìkúkà àfọ́rọ́tù lákàsóńtù torí ti ẹni mo fi gbà wẹ̀ wàhálà rèzìkúkà àfọ́rọ́tù mo tún wá fẹ́ sínú lórí tó pèsè fún èmi gẹ́kọ́ mo ní buhari náà ni pé bá àbàgbọ́nà òun òǹgbẹ ti lọ wà bẹ́lá tí òun ọ̀ àwọn iṣan yìí tó dẹ̀ tẹ́lẹ̀ nígbà tá a ti mú mi láàjẹ kan ó lé kí ni òbítàlà àti ó tún ti kú agbára ti dé ó wá ní wàsábàtàlẹ̀ ájírù insha allah amọ̀pẹ́ pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ àgbẹ̀sẹ̀ yìí tí ìbá jẹ́ pẹ̀yà bá ṣe ń torí tọ́lọ́run sóyè sọ́bàrún kọ́lọ̀ sabata sábàtà ọwọ́ àlùkùtọ̀ yẹ kọ́ lo sàyẹ́sìbìtù àlà ájírà àpàdà gbẹ̀sán ọwọ́ àlọ́ fíìlì mẹ́bí past pé sabata ó dá mi lójú pé àlà ájírù ń dáka ń bẹ̀sí lọ́dọ̀ rẹ̀ náà torí tí wọ́n sọ yẹn ló jẹ́ kí aláàfin wọn lẹ́sìn pé àní òun ọlọ́run lẹ́kùnrin ẹ má ràn kan rẹ̀ ẹ ti ẹ̀ má rò pé bóyá àwọn ìsan ilé ẹ̀sán pé wọn àkàkà láàrin ara ẹ̀bàdé rẹ̀ amala amèrè mi kún gbogbo ẹni wọn lè ṣiṣẹ́ nínú yín mi gbẹ́kẹ̀rí wà ń sá ó ọkùnrin mi àbójúkiri àbójú obìnrin ó wá bá tó lálàáfíà wọn kan àárín ọmọ sálámà. ó jẹ́nu àwọn aráalé Ummu Salama ọ̀là kọ́ọ̀là tí Ummu Salama Ummu Salama ìyàwó dání ìyàwó àdàbọ̀ Muhammad àdàbọ̀ bànàfẹ́ ó ní ya Rasulullah ó ní ìrọ̀sọ ọlọ́run ah, la nasma Allah dhikra nisaa fi al-hijra bi shay'in ah, ah, ṣé àwa wà ní lẹ́sàn kankan ni àìjẹ́ <laughs> sábà gbọ́ pé ọlọ́run dákọ̀ obìnrin pé àwọn obìnrin ń gbẹ̀sán lórí ìjìra tí wọ́n ṣe sẹ́ẹ̀mọ́ tó tó kó fẹ́ sọ tó tó sọ̀rọ̀ ìjìra pé ah, tí àwa tí a ah. nígbà tí wọ́n ń kà ó wọ́n ní láwùjí wa amalan aminu minkum min dakari aw unsa ba'dukum min ba'd falẹ̀bínà hajaru àwọn tí wọ́n ṣe ìjìra hajaru ó wá rí i dé ṣé sọ́nà ò ní dákọ̀ wá ní láyà ìfi sọ̀kalẹ̀ wọ́n nítorí wípé níjọ́ tí ó mú sálámà tí ó ṣe fáàrí níjọ́ tàbù sálámà sí wọ́n ṣe ẹnu tó fi ṣe fáàrí ni wípé ta ló lóore tó àbù sálámà káyọ̀ bẹ́ẹ̀ tí hájára ìlà Rasulullah ìlọ́lọ́ àkọ́kọ́ ìdílé tányányá àtọkọ àti kílò àtìyàwó tí wọ́n jáde sójú ọ̀nà tọ́lọ́ sáà ní gbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ ó yẹ kọ́lọ̀ wọn sanwó lẹ́sàn náà àwọn agbọ́kì sábà wá dákọ̀ àwọn obìnrin tá a ṣe kíni tá a ṣe ìjìnlá tó bá nìyẹn wọ́n dá sọ́lọ́ ọlọ́run àmọ́ bínú ní dákẹ́rin àwòkúnfà ó dọ́kùnrin mi àbójúkiri àbójómi mo ti dákọ yín báyìí o pàlẹ́bí náà hajaru kódà àwọn tí wọ́n ṣe ìjìra láti Mákà sí Mẹ̀dínà wà ókùnrin jú mi ń dìyà ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ń ṣe ẹ̀yìn fún wa ókùnrin jú mi ń dìyà rìn wọn ò kì í ṣe pé wọ́n lọ fún tourist o there is a difference between tourists and migrations when you migrate you migrate maybe on frustrations wàhálà kan ló dé ìyá wàhálà kìíní o migrate but when you go on tourist that means o fẹ́ mọ̀lú lọ o fẹ́ lọ gbafẹ́ àwọn eléyìí ò lọ gbafẹ́ Mẹdínà kí ló gbé wọn jáde ó kù ní dún ní dìyà rẹ̀ wọ́n lé wọn jáde ilé wọn ni wọ́n ò sì pààyàn wọn ò tún wá fi wọn bẹ́ẹ̀ wà ó mú bí ní wọ́n ní wọn lára wọ́n para ní wọn nítorí tèmi wà máa nọkọ̀ mú mímí hún ìlà ayú mi hún bílá ìlà àzízì àmì. àwọn ni àwọn ò jẹ́ wọ́n yà ń torí nǹkan kan kọ́dá kí wọ́n bà fọ́lọ́ wọ́n bá torí ẹ̀ lè jáde Mákà orí bẹ́ẹ̀ kí ni o wọ́n gbà kí ló ti ṣe báwọn kí ni wọ́n ti ṣe tẹ̀yàn kálọ̀ òde kí wọn mọ́ o ní àwọn mùsùlùmí kò láìkì èèyàn ebi wá ń pàm láti dọ́ yìí n ò tiẹ̀ wá wá bẹ̀rù wọn wọn ò rí ẹni má bínú torí tọ́lọ́ torí wọn sàkọ́rọ̀ fi kí wọn máa kí lọ máa bọ̀ fi ọkàn rẹ sọ̀rọ̀ dání ọ̀dọ̀ náà tó a gbọ́dọ̀ máa wọ yẹn sẹ̀sìn ọba tó bẹ́ẹ̀ ní kò ṣe kí ni n kò wò ó ó ń fi sẹ̀bi rè àwọn eléyìí torí òun ọlọ́run ni wọ́n fi fara ni wọ́n kódà omi tọrọ wọn dé. ọ̀kọ́tàlú wàkútìlú. wàkọ́tàlú wọ́n bá yàn já torí rẹ̀ wàkútìlú wọ́n bẹ́nu wọn tí wọ́n pa. لأكفرن عنهم سيئاتهم torí tí wọ́n ṣe yẹn aláwa búra lá òun búra òkèfìránà ánìhùn sẹ́yìn àti gbogbo ẹni bá lè ṣe ìjìra gbogbo ẹni bá lè jáde nítorí tèmi gbogbo àṣìṣe tó bá ṣe pátápátá ń parẹ́ fún un mẹ́wàá ní jùlọ bẹ́ẹ̀ o. wàlà òdò ìlẹ̀ nà hùn jẹ́nà. olú tí wọ́n bẹ̀rẹ̀ tó da rọ́bà mi òun là ní jẹ́nà wàlà bọ̀túkúra ó dẹ́kẹ̀ ìlà náà ń jà nẹ́ẹ̀tì màá mú ọwọ́ gbà onílẹ̀ níbi tí o ti ní ṣe wàhálà mọ́. Tẹ̀jẹ̀rí ní tàkìlá àná. Ọgbà yẹn nínú tẹ́yọ̀ máa mú sẹ̀mí, òun náà ní kéèyàn máa mú different types of dreams onírànà omi ẹlẹ́rìndòdò bàbá bàbá wọn ṣe mọ́ pé ní ẹ̀rọ torí pé àná àárún mi lábẹ̀ ní àwọn omi kan máa sàn látara wàrà wà àná àárún mi àṣà mi khamrin àwọn omi kan lára ọtí wà àná àárún mi musaffa àwọn kan máa látara oyin tó mọ́. وأنهار من ماء آسن àwọn akọ́rọ̀ múnú rílí pure water yàtọ̀ sómi inú láìlọ́nù omi tó wo ẹ̀rọ àti máa bá mi aláwọ̀ tó pọ̀ nàìjíríà tó yà èmi ò tí ìwé nílé ìdásẹ̀ mú mi náà rà nísìn omi inú tó lọ́dẹ omi náà rà mo ti gbàgbé pé èmi ti gbàgbé pé omi inú láìlọ́nù búrẹ́dì làá máa mu tẹ́lẹ̀ kí n tó kú òlé sẹ́kọ́ bá fi bẹ̀rẹ̀ mu lẹ́yìn ọ̀dọ́ bẹ́ẹ̀ni ọ̀rọ̀lọ́ra ni tútù wá àwọn àṣù báyìí ó là wá mu tẹ́mi fi kú òlé mo wá padà dé mo wá wálé ní two thousand and four ẹrù kò jìnnà sí o mo bá dé kù ní bá fẹsẹ̀ nílẹ̀ àlejò kankan náà wà lóde ah ẹni tó ẹsẹ̀ ti Áfíríkà ló lọ o mẹ́ńtẹ́lẹ́ bá wọn o wọn náà wọ́n ah kí náà wàá ṣe ah aláàjì ẹ má mú mi tí ò dá o nǹkan kan nígbà tó ń gbóni wọn ló kalẹ̀ báyìí èwo lè injection ni àbí èwo wọ́n fa lómi àti ara ẹ má mú mi tó wà nínú kíní o omi inú láìlọ́ọ̀nù ni ẹ kíní o ẹ má mú mo wá wò bẹ́ẹ̀ ah sí ni láti dé dúró nìyí aláwọ̀ ọlọ́run jẹ́ òun láti kú olórí ilé yìí torí débi náà ti ń bọ̀ aláwọ̀ sọ́mẹ̀ tóun bá mú téèyàn bá láti bí sí dọ́ṣẹ̀ oríta mẹ́rin yóò pàdé fíríjì orí títì bíi mẹ́ta lọ́tún àti lọ́sì tí wọ́n gbé pọ́ọ̀pù sílẹ̀ tó wọ́n ṣe yìí àbẹ̀bọ̀ ọbẹ̀ láwọn pọ́ọ̀pù láwọn mímu omi tó tutù àmọ́ ah, ní àkọ́dún náà ṣé yóò padà wá ní ìgbà yìí ṣé láti mọ̀ mímú láìlọ́run náà lọ náà ní ọjọ́ ajẹ́ pé lẹ́yìn ò bá sọ́ra tí ò bá ti lè sin lọ́rùn rẹ̀ dáadáa tó bá dá lè jáwọ́ ọlọ́ omi ìyá rẹ̀ di méjì nù ẹni tí ò bá ti sin náà lórílẹ̀-èdè ìyá rẹ̀ lè kíni ó di méjì nù ẹ̀dá gbọ́dọ̀ dáadáa bẹ́ẹ̀ bá wọn omi mú ọ̀la omi mú kí wá gbé omi mú ọ̀la àwọn ní pure water tọ́ba tẹ̀ tí wọ́n á bẹ̀ mọ̀ sáà gbèsè òkè bẹ́ẹ̀. tí èèyàn wá lọ àràfá tí èèyàn wá lọ àràfá ọlọ́run sàjà lọ gbogbo àwọn tí wọ́n lọ lọ́rùn mọ́ sí ilé wọn mamlaka ń pariwo pé òun ó òun ò ní báyàn púpọ̀ ọlọ́run one million ó gbà gbogbo ayé mo ní it's good and fine ó fẹ́ tẹ strong system ni tóró ti ní òun abẹ́rẹ́ ẹ̀pátì abẹ́rẹ́ ó lẹ̀ ẹ̀pátì òun ní quarantine òun ní face mask distance ó ní kò sí mọ́. irọ́ ni fẹ́ẹ̀kì ní gbogbo ẹ̀ àmọ́ òun kàn fẹ́ facilities tó ń ti lose òun fẹ́ rebuild ẹ̀ òun fẹ́ regain ẹ̀ padà kó ń rò pé díẹ̀ díẹ̀ náà lòun increase ẹ̀ o. àwọn ènìyàn pé ẹgbọ́n lè gba abẹ́rẹ́ coronavirus nínú àwẹ̀ abẹ́rẹ́ coronavirus nínú àwẹ̀ wọ́n á rò pé abẹ́rẹ́ tó ká má gbà láyé mọ́ wọ́n wá ń gbé káwa lẹ́nu ọ̀nà ẹ̀dá tó rò dáadáa rò ní mo sọ èèyàn lè gba abẹ́rẹ́ coronavirus nínú wo nínú àwẹ̀ tí o bá ti ní ìrànlẹ́ mọ̀ tí o bá ti ìrànlẹ́ mọ̀ kó ṣe kí ni kò fi lẹ̀lẹ̀ torí pé abẹ́rẹ́ yẹn kò lè já àwẹ̀ kì í sábẹ́rẹ́ oúnjẹ kì í sábẹ́rẹ́ múmu àlọ́ ó kànnà tí o bá gba abẹ́rẹ́ anti-malaria injections anti-pain killer, nínú àwẹ̀ kò já àwẹ̀ rẹ̀ àwọn olùmọ̀ tí sàlàyé yẹn fún wa a lè gbà tó bá wù ẹni o àwọn yàrá kan wọ́n bí wọ́n ní ẹgbọ́n tẹ̀ bá dé mọ́sálásí só lè gbà àyè kalẹ̀ wípé àyè mi ní o ẹ̀dá kò kẹ́wọ́n má ṣe kí ni o kí ẹ̀ má dé bẹ́ẹ̀ ń bọ̀ mo fẹ́ lọ tọ̀ ní o àbí láti máa fi skáàfù mi sí àyè yìí èèwọ̀ ni o a kì í gbá àyè kalẹ̀ níbo ní mọ́sálásí gbogbo àwọn tá a máa fi skáàfù sórí àga náà kalẹ̀ tí ò tí ì dé ẹ má báyìí báyìí kalẹ̀ tó bá dé kó wá sí kíni kó wá jòkó láàyè rẹ̀ àtàwọn tá a sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí pé àyè yìí kíni o àyè mi ni tọ́mọdé bá ń pariwo ká kọ̀ǹtúrò wọn kò láìkìlì ìlẹ́nu dálẹ̀ ìgbà ìdílé ọ̀dọ́ kí sì máa sọ̀rọ̀ tèmi lọ. sọ fún mi eléyìí wọ́n máa ń wà ní kí n pè wá láti èsì lórí ẹ̀yìn láti lè mọ̀ pé ẹ má jà á torí ìsó kínkín káfí kíni láti gbàdí jẹ́ ọ̀rọ̀ ọlọ́run la wá gbọ́ ẹ má jà á di àwọ̀ owó ọbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó ní tí ẹ bá dé lòkó kan bàbá ní kẹ́ ẹ sún ẹ fi kíni o ẹ sún fúnra yín. wà á ìdá ilé ìṣúdù máa ń ṣúdù. bàbá ní ẹ sún ẹ sún lẹ́yìn tó bá ti di dẹ́kun mẹ́tẹ́lẹ̀ tó bá padà wá òun ló láàyè yẹn ó ti dòkó tẹ́lẹ̀ lórí àga ó ṣe kí mo pè é ó ti jòkó kì í ṣe kò tí ì jòkó tó bá ti jòkó òun ló lẹ́tọ̀ọ́ síbẹ̀ àti tó bá lóun ò ṣe kí ni òun ò jòkó ń bẹ̀ mọ́ káwá sún fúnra wa yẹn ibi tó rẹ wà ẹja gbara wa láàyè nínú òbí àìdí ìkùnrin ìhùwà nìkan ẹ̀yin náà sún síbi àyè wà báyìí ẹgbà àgẹ́yìn ó dà ẹgbọ́n mi bẹ́ẹ̀ mi ti bù yìí ẹ máa ṣe kí ni ẹ máa fi ṣàlọ́ àlá so látara ìgbára ẹni láàyè àpẹẹrẹ ìgbàgbọ́ ni tàwásàkù ẹgbàrá yín láàyè yẹsìrù wàlà àtù àsìrù ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹ má nira yín la wàsẹ́kìrù ẹgbàrá yín gbé tọ́rìbù ẹ̀sùnmọ́ra yín wàlà àtù nàfíù ẹ má nira yín sá mòmí ní ìṣẹ̀lẹ̀ ìkẹ́ ọba aláàgbá yorùbá lọ ọlọ́mọsá àgbà lọ́wọ́ wa bọ́lá ti lọ jàre. Thawaban min indillah. Àwọn ti pọ̀ kúrò báwo ní mú mi bí ọ̀tà láì jà náà. Insha Allah. Gẹ́gẹ́ àṣìrì, omi dáàmú náà ó mú àmì sẹ̀mí tí ìpani lórí kò sì rán lẹ́nu. Ọ̀rọ̀ sàṣílẹ̀. Náà. Thawaban min indillah. Ibi náà yẹ kí o ti kára jù, ibi náà wá ti máa mu zẹ́mzẹ́mù ni. Sẹ́yìn gbọ́dọ̀ kára mi zẹ́mzẹ́mù. À ti wọ́n bẹ́ẹ̀ mú mi àlùbáríkà òun ní kára o bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ gba bọ́ọ̀lù lọ́wọ́ ni ó sì tètè gbófin pé gbà ìwọ tètè mú ìyẹn ti wàhálà mo tún fẹ́ gba ládá lára rẹ nu tó bá ti mú tó bá gbé o màá tún bá yẹn dù ọ́ tún bá yẹn dù pé èyí ẹ̀ mú zẹ́mzẹ́m ẹ wọ́n retí mẹ́mẹ́ náà ọba aláàbí sàwọn àbámi ní ìdèlá ohun tí mo fẹ́ sọ fún yẹn ọ̀dọ́ tààrà tí ń wẹ̀sán ọ̀dọ́ ọlọ́run sàwọn àbá èmi ni mo fẹ́ sọ wọ́n lẹ́sẹ̀ yẹn torí tí wọ́n ṣe torí tèmi ni ó wà ló pé fàwa bá pè ní ìdèlà ọ̀dọ̀ mi ni wọ́n ti ń retí rẹ̀ mi sì ní sọ̀wálẹ́sàn wọ́n wọ́n ọ̀rìn ẹ̀rọ olóṣù táwa. ó sì iṣẹ́ tá a ṣe tá a bá gbàyàn láàyè tá a fara bẹ̀yàn tá a ṣe dáadáa síyàn kò sẹ́sàn tó lè da tó tó ẹ̀sán tó bá dára sàn yàn. tọ́ bá fún yàn lóúnjẹ nígbà mo tọ́jú rẹ̀ lóde lónìí ó rà lọ́wọ́ àti ẹ̀rí ni wọ́n mọ́ mi lójú má retí ẹ̀san rẹ̀ sàwọn àbàmì ní ìdìlá ẹ̀san tààtọ̀ ọlọ́run ni ojú ara tí wọ̀lọ́wù ìdáwù wọ́sùn sàwà ọ̀dọ̀ ọba adára ẹ̀san tó pé lọ́wọ́ abẹ́rẹ́ àrọ̀lọ́ láàbù bí wò ájọ̀rọ̀nà má ra wa láyọ̀ ẹ̀san wa ọ̀dọ̀ ìpinnu tó láàbọ̀ kò sórí ọlọ́run sàmójúkò